إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم الله سبحانه وتعالى ترى الصلاة فوانك محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواج لوري العقيدة الواسطية èyí tí ó ń ṣàlàyé fún wa ní tó yẹ kó jẹ́ àdìọ́kàn wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anábíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní wa min lára àwọn foundations tí àwọn ahàlùsọ́nà wàljama'a tí wọ́n dúlé lórí annadina wàl'imana qawlun wa amal ẹ̀sìn tí a mọ̀ sí ẹ̀sìn islam bákanáà tí a mọ̀ al'iman ìgbàgbọ́ qawlun wa amal ọ̀rọ̀ ni àti iṣẹ́ qawlul qalb ọ̀rọ̀ inú ọkàn wal lisan àti ọ̀rọ̀ orí ahọ́n wa amalul qalb iṣẹ́ ọkàn wal lisan àti iṣẹ́ ahọ́n bákan iṣẹ́ oríkèéríkèé ara tá bá ń sọ̀rọ̀ ń pa ẹ̀sìn Islam kò ń ṣe nǹkan tá a sọ wípé inú ọkàn nìkan ló wà tí kò sí lórí ahọ́n àbí kò sí ní oríkèéríkèé ara bá a ṣe di ọkàn bákan náà làáfẹnu sọ bákan náà làáfi oríkèéríkèé ara ṣiṣẹ́ kí ló fà á sáfà fi ń sọ eléyìí fún wa òun ni pé ìkọ̀ọ̀kanú àwọn nǹkan tó sọ yìí ara wọn tó ṣe wípé ẹ̀sìn lọ́dọ̀ títí wọn wọ́n máa ń lórí àwọn nǹkan kọ̀ọ̀kan wọ̀nyí àbí kán máa ń lórí méjì ń lápèjúwe ó ní àwọn nǹkan tí àwọn afa tí wọ́n máa pè ní aljahamiya àwọn náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn arákùnrin tá ti sọ̀rọ̀ ẹ̀ fún wa jam bin jambu sofwan tó bá di ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ imani ìtànpé ní ìgbàgbọ́ òun ní inú ọkàn nìkan ló wà àti tí n bá ti mọ̀ pé ọlọ́run bẹ ọlọ́run ló dá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùmìnì ni mí kí n bá máa ṣe nǹkan míì tó ṣe wípé ó ẹ̀sìn ṣé mo ṣáà gbà ọlọ́run bẹ mo gbà ọlọ́run ló dá mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mo mi ní mí tabanka wo definition jambu sọfúnwánù nípa ẹni tá ń pè ní mùmìnì fìràáwò mùmìnì yóò jẹ ibilis mùmìnì yóò jẹ abúláhà mùmìnì yóò jẹ torí pé ìkíní kọ̀ọ̀kan náà ta dárúkọ yìí nágbà pé ọlọ́wọ́ bá ń bẹ̀ nágbà pé ọlọ́wọ́ bá ló dáhùn torí náà definition mùmìnì lọ́dọ̀ jambo sọfwan ó yàtọ̀ sí definition mùmìnì nínú alkur'an àti sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam so ló jẹ́ wípé àwọn jahamiya ta bá ń sọ̀rọ̀ nǹkan ń pè ní ìgbàgbọ́ wọn a sọ wípé al-imanu qawlul qalbi ìgbàgbé mímánì kò ju téèyàn gbàmù ọkàn lọ that is ọlọ́run ló dá mi ọlọ́run ọba oúnjẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà wọn kan tó ní ṣe pẹ̀lú kákan ọ̀rá gbà pé ọlọ́run ọba ló dá wa ká gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala oúnjẹ torí ẹ ló jẹ́ pé àwọn àfa wọn ní aljahmiyatu kufaru àwọn tí wọ́n dúró lórí ìgbàgbọ́ jambo sọfún wa nípa definition jáǹpé ní imán kẹfìrí ni wọ́n torí wípé tá a bá lọ pẹ̀lú definition jáàmù fún gbólóhùn iman kò fẹ́ rí sí ẹni tí ó jẹ́ kèfèrí àtẹni tí ó bá gbà pọ̀ ọlọ́run bẹ̀ lókù àwọn míì nẹ ń bẹ tó ṣe wípé àwọn ní al-iman qawlun qawlul qalbi wa qawlul lisan ìka pè ní iman ìka tó ṣe wípé ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọkàn tàbí sàgbánú ọkàn pọ́lọ́mọ bá ń bẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní àwọn ọkàn tó súnmọ́rú ilé bákan náà nítorí ṣe pẹ̀lú ẹnu méjèèjì ká tó sọ̀rọ̀ àwọn tó ń gba títí ọkàn ọ̀rọ̀ ọkàn àti ọ̀rọ̀ ẹnu àwọn kan gbà wípé níta ń pè ní imani òun náà ni ní tí yẹn sọ jáde sọ èdè wa tó sọ ọ́ jáde lẹ́nu kódà kó ṣe wípé kò nínú ọkàn irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn á ní mú mi ní jújà ti sọ jáde nítorí mẹ́nu ọkàn rẹ̀ ò bá àtakò ọlọ́run ògbà irú àwọn ẹni wọ̀nyí àwọn ni wọ́n ń pè ní àwọn alkaramiya àwọn ọmọlẹ́yìn abdullahi bin karam sọtọ́ pé ẹnìyàn bá ṣáà ti sọ pé òun gbọ́ lọ́n gbọ́ lẹ́nu kò bá àwọn àgbà nínú ọkàn so eléyìí náà ọ̀rọ̀ tí ó léwu ni àwọn kan wá pa méjèèjì papọ̀ ipe al-iman qawlul qalb wa qawlul lisan ìgbà ń pè ní ìmánì òní kíyàn gbà ìpọlọ́mbẹ olódáhùn nínú ọkàn ó dẹ̀ sọ jáde àwọn orí iṣẹ́ tá ń ṣe ń kọ́ ìrún tá àwọn tá láti tá ń ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn iṣẹ́ wọ́n ní ìyòṣàrà ìmánì ìyò kìí ṣe ara ìmánì iṣẹ́ ọ̀tọ̀ ni dó àwọn tí wọ́n sọ eléyìí làwọn afánpè ní murji'atul fuqaha murji'atul fuqaha wọ́n gbà wípé ká kírun ká gbáwẹ̀ ká ṣiṣẹ́ ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn iṣẹ́ tá à ń ṣe pẹ̀lú oríkèéríkè ara wa wọ́n gbà pé ọ̀ràn yẹn ni o ẹni tí ò bá ṣe yóò jìyà wọ́n dẹ́gbà wípé ọtí mímu zìnà ṣíṣe tẹ́tẹ́ títa olè jíjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mú àwọn nǹkan tí ó da wọ́n wà pẹ̀lú tó bá ṣe yóò jí àwọn àjò ọlọ́wọ́ bá ṣùgbọ́n ṣé tá bá ní káàdì fáìlẹ̀ tó jẹ́ múmi ní ṣé dandan ni pé kó kírun ni àti ká tó lè pè ní múmi ni wọ́n ní kò ń ṣe dandan tí ò bá kírun a sì lè pè múmi ni náà yóò gbà rẹ̀ a sì lè pè múmi ni ṣùgbọ́n ni tí ó kírun yóò jìyà àwọn ló máa jìyà ṣùgbọ́n múmi ni sì ni ẹni tó ṣe pé kó gbà rẹ̀ yóò jíyà ṣùgbọ́n mú mi níṣì ni so kò ṣe condition lọ́dọ̀ sí ti wọn kí yẹn ká tó lè pè yẹn ní mú mi ní ipẹ́ nìyẹn gbọ́dọ̀ ṣe àwọn ṣé oríkèéríkè ara so torí náà wọ́n ń separate láàrin àwọn iṣẹ́ tá à ń fi ara wa ṣe àti ìta àgbànú ọkàn tá a sọ lórí ara so ní tí a bá ti gbànú ọkàn ọlọ́run ló dá wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn kan tó yẹ ká gbà àti tá a sọ lẹ́nu ní tí wọ́n fi pèèyàn ní mọ́mí nìyẹn ṣùgbọ́n àwọn iṣẹ́ tó ń ṣe ó gbàwẹ̀ ní kò gbàwẹ̀ ní ó kírun ní kò kírun ní aláàrin fi yẹn sọ yí pé mọ́mí ni àbí kò ń ṣe mọ́mí yẹn àwọn àfáàní wọn béèrè kókè kí wọ́n ní pọ́blẹ́mù àwọn ẹni wọ̀nyí wọ́n ní pọ́blẹ́mù wọn tó wọ́n gbà pé tí yóò kírun ó jìyà wọ́n gbà pé tó ṣe pé ó kí ló dé táwọn sọ wípé wọ́n gbé gbági táwọn èèyàn fún wa tún takò wọ́n wọ́n ní rízì tán fi ń takò wọ́n ni pé wọ́n ṣí géètì ilẹ̀ fáwọn tí ò ní kan ṣe ṣèbí tí n bá kí ohun mi ní ní àrí ó ti tàn tí n bá gbá ẹ̀mù ní níṣá ó ti tàn mò ń ṣe sìnà mò ń jalè mò ń ta tẹ́tẹ́ ṣèlú mi níṣá ní ó ti tàn so wọ́n ṣí géètì ilẹ̀ fún ẹni tí ò ṣe do àwọn gbà wípé nìyí ó jìyà tí ò bá ṣe tọ́lọ́wọ́ ọba pa aláṣẹ kó ṣe nínú àwọn iṣẹ́ oríkèéríkè ara àwọn gbà pé nìyẹn yóò jìyà tó bá ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́ ọba ṣe léwọ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ lo ọ̀rọ̀ wọn orí ibi sásí òun gbọ́ra gbọ́gbà nǹkan tán sọ wípé ké n tó ń bẹnu ọkàn àti ta sọ síta ìyẹn náà ni wọ́n fi pè hàn mú mi ní so ẹni tí ò ní kan ṣe wá sásí abẹ́bẹ̀rẹ̀ ó wá wò pé tó bá di jọ́ gbé ní alkiyama owó rí gbígbé gbà torí pé kí n ṣe mùmínì lòun ọlọ́run bá dẹ̀ ti promise àwọn mùmínì láti jánnà ọlọ́run bá ti promise àwọn mùmínì línkẹwàá so òun ò kírun àti sọ pé tóun ò bá kírun tóun ò gbààwẹ̀ mùmínì ṣe lòun bó tiẹ̀ jẹ́ pé àwọn tí wọ́n ń sọ ọ̀rọ̀ yìí wọ́n gbà pé ní tí ó kírun tí ó gbààwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nú àwọn nǹkan tó jọ̀ràn yẹ táwọn fi ara wa ṣe wọ́n gbà pé yóò jí àwọn adúlọ́wọ́ wọ́n pàpọ̀ ẹni tó ṣe báwọn kan tọ́lọ́wọ́ bá ṣe léwọ̀ tó ń ṣe yóò jí àwọn ajú ọlọ́wọ́ bá torí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó sọ àwọn ìyà tó ń bẹ fún àwọn tí wọ́n ṣe nǹkan yẹn àbáwọn tí wọ́n ń ṣe nǹkan tó ní kó má ṣe tó ní ká má ṣe ọlọ́wọ́ bá sọ àwọn ìyà yẹn nínú al ṣe mọ̀ pé ẹni tí àwọn afáàlẹ̀ ti sọ pé ẹni tí ó kírun pípé mùmìnì ni ẹni tí ó gbàwẹ̀ mùmìnì ni ẹni tó ń ta tẹ́tẹ́ mùmìnì ni ẹni tó ń jalè mùmìnì ni ṣóṣà ti gbà pé ọlọ́run ọba ló dáhùn ló ń ṣe bẹ́ẹ̀ mú fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gba àwọn kẹrẹ sínú ọkàn ó dẹ̀ sọ wọ́n síta ṣùgbọ́n kò ṣe wọ́n mùmìnì ni yóò wà lùjẹ̀ torí ẹ̀ làwọn afáàgbọ́n sọ wípé aburú tó bá àwọn mùsùlùmí ó wọlé tó àwọn tí wọ́n ń pè ní murji'atu fuqaha òun làwọn àfáà tó ṣe wípé tá bá ń sọ̀rọ̀ pé mùmìnì mùmìnì wọ́n á ní ọ̀rọ̀ ọkàn àti tíyàn sọ jáde lẹ́nu kódà kó mọ́ ṣiṣẹ́ kó mọ́ ṣiṣẹ́ tọ̀ bó tiẹ̀ jẹ́ pé àwọn àfáà yẹn gẹ́gẹ́ bí tí a sọ wọ́n gbà pẹ̀lú tí òṣìṣẹ́ yóò jìyà ṣùgbọ́n fọ̀dífà pé wọ́n pe ní mùmìnì ó jẹ́ kí àwọn èèyàn tí wọ́n ní pẹ̀ṣẹ̀ bí wọlé yóò wájú káwọn èèyàn kan mú ẹ̀sìn ní nǹkan tí wọ́n máa fi ọwọ́ ìwé ẹ̀bù mú olófa ló fi jẹ́ pé àwọn àfa wọn ṣe wáàsí ṣe wáàsí ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ò ní tẹ̀lé nǹkan tó yẹ ká tẹ̀lé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ó máa lúwẹ̀ẹ́ nínú nǹkan tó yẹ ká jáde ńbẹ tí ó yẹ ká máa ṣe torí pé wọ́n ti gbọ́ wáàsí lọ́dọ̀ àwọn àfa mi tó ṣe pé wọ́n ti realize àwọn kan ní lẹ́bi mùsùlùmí tó ṣe pé yóò tẹ́rì sínú tìǹà ṣíṣe ọtí mímu tẹ́tẹ́ títa ẹ̀yà e ń gba rìbá gbogbo àwọn nǹkan ẹni a ní ṣe bí kí ni mùmí nílò ṣèbí mùmí nílò òun ó dẹ̀ ráwọn àfáà mi tó ṣe pé wọn ó máa bá a fọwọ́ yẹ́bùyẹ́bù wọn máa fi wo eré àdájúlọ láwùjọ wa lónìí tó ṣe pé àwọn àfáà mi torí ìjẹkújẹ tí wọ́n jẹ lọ́dọ̀ àwọn olówó wọn lè sọ tó jó tọrọ fún wọn má olówó náà rí pé ó ń ṣe zìnà sọ fún pé zìnà ṣíṣe ò dáa owó tó ń gbowó èlé wọn lè sọ fún pé gbogbo èlé ó dá olówó tó ṣe ipò mutí wọn lè ṣe wá àti pé ọtí ó dá torí pé kí ni nǹkan wọn fẹ́ jẹ lára rẹ̀ àǹfààní tán fẹ́ rí òun ló jẹ wọn lógún tán bá fi lè sọ zìnà ó dá ọtí wúwo dá tán ṣe ń wá síwájú rẹ̀ kò ní nífẹ̀ẹ́ wọn mọ́ kò ní fún wọn lówó mọ́ so eléyìí ti ó pé buwéè fún ẹni tí ó fẹ́ dúró déédé bẹ́ẹ̀ ni tá bá ka Al-Qur'an Al-Karim gbogbo àwọn nǹkan ọyọ ọlọ́mọ bá sọ̀rọ̀ ń pa rẹ̀ ọlọ́n sọ̀rọ̀ ń pa ọtí mímu ọlọ́n sọ̀rọ̀ ń pa tẹ́tẹ́ títa ó sọ̀rọ̀ ń pa owó èlé gbígbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n ọba sọ nínú Al-Qur'an kò ṣe pé ní àdìsí látún nínú Al-Qur'an láti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ìtọ́lọ́wọ́n ọba takò ìní ó ṣèlérí ìyàfọ́n àtàn ṣe bẹ́ẹ̀ nínú àkùrán láti rí ìrun kíkí láti rí zaka yíyọ àwẹ̀ gbígbà ká lọ ájì ẹlòmíì ní kò lọ ájì nígbésí ayé rẹ̀ ṣùgbọ́n yóò lọ tírípù yóò lọ yúróòpù yóò lọ sọdédé france yóò lọ sọdédé ní kínní bẹ́ẹ̀ ni owó ń gbé láti lọ ṣùgbọ́n kò ní lọ torí pé kí ni àwọn àfáà kan trivialize àwọn nǹkan ẹ̀ lópin ìgbà tó máa ti rí nǹkan gbà lọ́wọ́ pé àwọn afa wọn àwọn àwọn àáfàá tí wọ́n ń sọ wípé mùmíní inú ọkàn àti ọ̀rọ̀ ẹnu náà ni ìtàbílẹ̀ ìpèyàn mùmíní ṣùgbọ́n àwọn iṣẹ́ tá à ń ṣe ọ̀rọ̀ yẹn ní àwọn mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn kan mi táwọn mí ṣe èèwọ̀ làwọn kan mi táwọn mí ṣe wọ́n jìyà lórí ẹ̀ ṣùgbọ́n ìjẹ́ wọ́n níyà yẹn kò túmọ̀ sí pé wọ́n mọ bẹ́ẹ̀nu náà lọ gbére náà ọ̀rọ̀ pé yẹ kó mọ bẹ́ẹ̀nu náà lọ gbére kéèsì ọ̀tọ̀ nìyẹn ẹnu kò lórí wípé ẹni tí ò bá ṣe nǹkan tó gbé kúrò ní ìsìláàmù kò ní mọ bẹ́ẹ̀nu náà lọ gbére yóò jìyà iṣẹ́ rẹ̀ tó bá ṣe tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ àti tó bá jẹ́ pé nǹkan tó ṣe nǹkan tó gbé kúrò ní ni lápèjúwe ẹni tó bú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala abẹni tó bú anabiwa muhammad sallallahu alayhi wa sallam abẹni tó fi ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ṣe yẹ̀yẹ́ irú àwọn yìí iṣẹ́ tí wọ́n ṣe yẹn kò ń ṣiṣẹ́ tá a sọ pé yóò wọná lásán yóò kúrú ń bẹ iṣẹ́ tí ó yẹ pé yóò múra sínú náà lọ gbére ni òní àwọn èèyàn tí ọlọ́wọ́ ọba sọ fún wa ní alukur'an ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala wala in sa'altahum la yaquluna innama kunna nakhudu wa nal'am ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ anẹ́mísọ̀lá sọ́mà àtàwọn sàábé wọ́n lọ sí ojú ogun kan àwọn kan báwọn mìíràn ṣe máa ń ṣe kọlọmọba kó ṣàánú wa tó ṣe wípé wọ́n ó máa wá máa sọ̀rọ̀ ẹ̀yìn against ntójó dodo wọ́n ó kójọ àmọ́ wa kójọ ntójó òdodo wọ́n ó máa sọ̀rọ̀ tako nǹkan ẹ̀yẹ lẹ́yìn lẹ́ni tó ń fi ṣe ẹ̀yẹ àwọn kan wá kójọ náà àwọn anyi mara ayinamisla kura ina àwùlá قرب بطونا ولا أكذب ألسنا ولا أشبن إلا اللقاء يراوي يدوي لباوة بعد الأسفارجة أنا لباوي àwọn èèyàn funfun àbáwọn èèyàn kó pàfẹ́ lọ bá wàjà wọ́n ilé ẹ̀kàn lè kàkùrá ní lásán ní òjò àwọn ilé àwọn ilé yóò lè jà tán bá rá àwọn ọ̀tá àwọn ilé yìí à ilé bí àwọn ilé yìí òpòrọ̀ yàn lára eléyìí wọ́n sọ kíní ẹ̀ láàrin ara wọn tán yí tàkìtì tó ṣe pé wọ́n ń yí kọlura wọn ìkan náà wọn sàbẹ ó wá gbọ́ ọ̀rọ̀ yẹn ní ẹwà bàjẹ́ gbà ah, ṣáná bí àtàwọn sàbẹ ẹbí ṣe ẹ̀yẹ báyìí wọ́n ní ọkùnrin náà Rasulullah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yìí máa gbé dọ́dọ̀ ànábì sallallahu alaihi kí sàbẹ yẹn tó dọ́dọ̀ ànábì sallallahu alaihi ولئن سألتهم ليقولن ọlọ́run tí wọ́n bèèrè lọ́wọ́ wọ́n sọ wípé innama kunna nakhudu wa nal'abu ẹ̀kùn ṣe pa mínà àti tapẹ̀sì àkàn ṣeré láàrin ara wa ni ọlọ́ọ̀bá kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzi'un ẹ̀fẹ́ ṣeré ẹ̀fẹ́ ṣàwẹ́wà ẹ̀fẹ́ ṣàwàdà láàrin ara yìí ẹ̀wárí tẹ́ẹ̀fì ṣàwàdà mọ́ ọlọ́run òfin ọlọ́run ayọ̀ ọlọ́wọ́ ọba òjíṣẹ́ ọlọ́wọ́ ọba lẹ́fi wọ́n ṣe ẹ̀yẹ́ látàtàdìrù ẹ má wulẹ̀ wọ́n aróyè kọ́t kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí o ẹ ti di kèfèrí ẹ na'fu an ta'ifatin tá a bá láṣà mójúkúrò fáwọn kan torí pé wọn bá ń sọ nu'adhib ta'ifatan bi annahum kanu mujrimin àwọn gúrùpù kejì àwọn gangan nípò kí ìtàn sọ láàrin ara wọn àáfíà jẹ wọn sọlọ jẹ pé àwọn aṣẹ kan bẹ kéèyàn ṣe ní kéèyàn bu Ọlọ́run kó bu ànábì kó bu ẹsìn nípa àwọn kan ẹ rídà ní Islam ìkúrò ní Islam ni kéèsì ẹni tó ń bu Ọlọ́run àbó ń bu ẹsìn Islam àbó ń bu ànábì sọ bá àṣẹ àbó ń fòfin Ọlọ́run bá ṣe ẹyẹ kéèsì ẹ yàtọ̀ sí kéèsì ẹni tí ò yọ zaka o ẹni tí òyọ zaka bí gbà àwẹ̀ ní ẹ̀ṣẹ̀ rẹ̀ ó fúyẹ́ sí ẹ̀ṣẹ̀ ẹni tó ń fi òfin Ọlọ́run bá ṣe yẹ̀yẹ́ ẹni tí ò yọ zaka tó bá wọná yóò padà kúrò nuna tó bá ṣe pé kéèsì òjú pé kò yọ zaka owó ẹ̀rọ ẹni tó ṣe pé kò gbàwẹ̀ Ramadan tó bá wọná yóò padà kúrò iná tó kéèsì pé kò lọ ṣùgbọ́n tó ń fi ọlọ́wọ́ bá ṣe ẹ̀yẹ àbò fi òfin ọlọ́wọ́ bá ti kúrò ní islam ni gẹ́gẹ́ bọ́n wọn bá ṣe sọnù ayà ìpè láta àtàríru kọ́ kafartum ba'da imanikum in na'fu an ta'ifatan minkum nu'adhib ta'ifatan bi annahum kanu mujrimin ọlọ́ni tá a bá ṣe àmójúwò fáwọn táwọn kan tó ṣe bá àwọn náà fi ẹ́ díẹ̀ tó ṣe pé àwọn ni wọ́n ń sọ láàrin ara wọn àfi àjẹ wọn wọ́n di kèfèrí látara wípé wọ́n sọ gbólóhùn Wala akzab alsunam wàlá ajbana ilẹ̀ ìlẹ̀kọ́ so ló ń jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn wa ń ta gbọ́dọ̀ mú ní òkun tún lónìí ká má jẹ́ kí ayé tí ó tó nǹkan kó jẹ́ nǹkan tí ó ru wa lójú tí ó kó tàn jẹ bá wa tó ṣe fún la máa lè káàkiri ní àníkọ́ ẹlòmíì kò mọ̀ máìjì ní kó wá ipò agbára yóò lọ tẹ̀ fún nǹkan tí ó yẹ kó tẹ̀ fún torí kó yóò gbé ẹbọ nítorí rẹ̀ yóò ṣe tutù yóò ṣe gbogbo àwọn nǹkan yẹn ó bá ṣe tán yóò wà bọ́ sínú mọ́ṣáláṣí yóò lóun kírun irun lóun kí ẹni tó forí kanlẹ̀ fún òòṣà irú èèyàn bẹ́ẹ̀ fọkàn káfàrà kèfèrí ni ní ọjọ́ kan àwọn kan lọ gẹ́gẹ́ bí ó ṣe rinlẹ̀ nínú àhàdís ah, tó ní àlàáfíà àwọn ìgbà kan wá fẹ́ kọjá àlù kan àwọn aráàlú yẹn wá sọ wípé ààrí jẹ́ kọjá àti kẹ́ offer sacrifice ẹni tí bá gba àyè yìí kọjá ó gbọ́dọ̀ offer sacrifice yìí wá sọ fún ìkanu wọn wípé kọ offer sacrifice òun lówó ní offer anything ó gbọ́dọ̀ offer olówó ní anything insistence ní offer anything ẹbí kí wọ́n ṣe àti ọ́fà nǹkan kan náà ni wọ́n sọ fún pé ah, wọ́lọ́gùn bàbà kódà bó ṣe pé ṣinṣin ó rẹ̀ fún eṣinṣin ó bá sacrifice anam sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí Salman al-Faris radallahu anhu ọlọ́dọ̀mọ́ náà látàrí sáàmà ètì nǹkan tó ní jẹ́ pé lómi àfojú kéré àwọn kẹkẹ ebi àṣẹ náà ni kí ló ń ṣe fún torí pé òun wá ipò agbára òun wá ipò agbára ó kówó ẹ àwọn nǹkan ẹbọ nǹkan tó ṣe pé àwọn Abu Lahab àwọn Abu Jahal tí wọ́n ṣe wọnú wà ṣe tán wà wá sí mọ́ṣáláṣí olóńkírun èjì òjọra wọn ẹni tó ọfà eṣinṣin àbó ṣe ìpèsè àbó da nǹkan kan sínú nǹkan kan ẹ̀kọ́ mára wọn epo lọ́gbẹ́lọ́ sójà oríta mẹ́ta ìyá rẹ̀ wájú ọlọ́run ọba ó burú ju ìyá ẹni tó ṣe wípé kó gbàwẹ̀ Ramadan lọ ojú ìyẹ́ ẹni tó ṣe wípó ń ṣe zìnà lọ torí ẹlòmíì yóò fọ́ kékeré mú àwọn kan míì ẹni tó ń ṣe ìpèsè àbẹ́ni tó ń ké pé nǹkan míì lẹ́yìn ọlọ́run yóò rí rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ṣùgbọ́n torí pé èèyàn kan ò gba àwẹ̀ ó fẹ́ lè yọ kúrò mùsùlùmí nítorí ẹ̀ pé ẹ̀rí ẹni ṣé mùsùlùmí ni ẹni tí ó kì í gbáwẹ̀ ṣé mùsùlùmí ni ẹni tó gbé kòkòkò lọ ájìrí ẹni tí ó lọ ájìrí tí ó tako ájìrí kò ń pe kò ń ṣe kò ń pe nǹkan mi lẹ́yìn ọlọ́run kò gúnran fún nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ṣe pèsè fún kankan tí ló yẹ bẹ́ẹ̀ bá jìyà pé kò lọ ájì ẹni tó ń ṣe ìpèsè òun ó ra sínú náà ni kò lè kúrò ń bẹ̀ lóun jẹ́ pé ó pàtàkì ká gbọ́ ẹ̀sìn wáyé ìtàǹtẹ́ láti sọ fún wa òun ní ẹ̀sìn Islam tá à ń sọ̀rọ̀ pẹ̀ yìí àdìọ́kàn ni ọ̀rọ̀ ẹnu ni bákan náà ìṣe oríkèéríkèé ara ni nabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní al-imanu bid'un wa situna shu'ba wa fi riwaya bid'un wa sab'una shu'ba ita n pè ní imani àti ẹ̀sìn anabi ni tá a bá ń wo àwọn kan tó constitute yẹ àwọn branches yẹ a máa ka nǹkan tí ó lé ní seventy àbí sixty anamsọ allah àtàlùfà dọ́lù ha èyí tó ṣe wípé ó lọ́lá jù bẹ́ẹ̀ òní qawlu la ilaha illallah gbólóhùn la ilaha illallah kíyàn sọ jáde lẹ́nu pé kò sí nǹkan tẹ́ tí àwọn èèyàn ṣe jọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ kan ṣe jọ́sìn fún àyàfi Allah gbólóhùn ìgbólóhùn tó tóbi púpọ̀ ni ṣùgbọ́n àwọn èèyàn díẹ̀ nínú ọmọ ènìyàn ló ń ṣiṣẹ́ tọ gbólóhùn yìí ẹlòmí ò tiẹ̀ ní sọ rárá ẹlòmí ò sọ ṣùgbọ́n ìdàkejì ẹ̀ ni ó máa ṣe àwọn kèfèrí Mẹ́kà ìgbàtánìsọ̀lá asánbá ń sọ gbólóyìn fún wọn pé ẹ sọ báyìí wọn ni ara àwọn òní sọ ọ́ a sọ gbólóyìn lé àwọn àmọ́takù nǹkan tá à ń ṣe because wọ́n gbà pé táwọn bá ti sọ pé la ilaha illallah ìtumọ̀ ẹni pé hubal manat lat uzza táwọn ké pé gúnran fún gbogbo àwọn nǹkan ẹ̀kọ́ dẹ́mu gbogbo àwọn oníṣẹ́ mọ́ wọn dẹ̀ fẹ́ ṣe ìtàn wọ́n á pa aláǹgbà ní wọ́n ó pè mọ̀nà àtúngbà ní wọ́n ó pè ọ̀zà ńgbà ní káwọn máa ṣe gbogbo ẹ̀ papọ̀ pẹ̀lú mi náà ṣe máa ṣe yóò amọ́ṣáláṣí ńgbà ní òun náà yóò lọ síbi ibi tó ti ń gbọ́ ẹbọ ńgbà ní òun yóò ṣe gbogbo ẹ̀ ní ibi ìpèsè gbogbo ẹ̀ àti papọ̀ wáyé bí bẹ́ẹ̀ tara alẹ́ ní òun bàbá dín ní mọ́ṣáláṣí eléyìí ní ìyá súnà mọ́ṣáláṣí eléyìí ní sẹ́kíà dín ní àmọ́ tara wa ìtún wọn fi tí àwọn tánàmùsọ̀ ọ̀la àtàlámù tó ní kí àwọn kẹfẹ́rì mẹ́ka jáwọ́ ń bẹ́ẹ̀ táwọn ò ní ṣe tí àwọn àmín wọn tí wọ́n takúlé lórí pé báwọn ṣe ń ṣe làwọn ọmọ ṣe tàbí di náà fi remain as kèfèrí tí wọ́n kúrò nínú kèfèrí bọ́sùn Islam ẹlòmí ò sọ ipò òun ó ṣe nítorí òun yóò ṣe pé kí ni òun jẹ́ mùsùlùmí so al-iman anamsọlọ asalam ni èyí tí ó tóbi jù ní àwọn branches yẹ òun náà ni qawlu la ilaha illallah bákan náà anamsọlọ asalam ó ní èyí tó ṣe wípé ó wá kéré jù rẹ̀ òun náà ni ìmá àtọ̀tùl áádá ànìtọ̀rì mú lọ lójú ọ̀nà yìí sì mú orókúta tó lè gbéyàn ṣe mú mú kúrò ìṣirò lóore ni ara imáni ni ara ẹ̀sìn wáyé lára iṣẹ́ tó kéré jù bẹ́ẹ̀ ni ẹlòmí àwọn nǹkan tí ó ṣe nìyí tó ṣe pé yóò fi mọ kọ̀ndẹ́mù àwọn tó ṣe wípé wọ́n ṣe àwọn nǹkan ńláńlá ànábì sallallahu alaihi wasallam wàlhàyà shu'batun min al-iman kí ẹ jẹ́ ní tó lójú tì àmì ìmánì sọlọ́m jẹ́ pé ànábì wa muhammad sallallahu alaihi wasallam ó ní inna mimma adraka an-nas min kalami nubuwwati al-ula idha lam tastahi fasna ma shi'ta àwọn ànábì ọlọ́wọ́ bá lára ọ̀rọ̀ tó máa ń sọ fáwọn gbogbo ògbà òní pé tó o bá ti lójú tì máa ṣe tó wù ẹ́ yẹn ẹni tí ò tijú ọlọ́wọ́ bá lẹni tí ó bọ́ sí gbangba ata yóò máa mutí gbangba ata yóò máa ṣe àwọn kan tó tako ọlọ́wọ́ ọba àwọn kan tó bẹ́ẹ̀ ní alukóra kà má ṣe léyè má ṣe lé gbangba ata ni ó ti máa ṣe àwọn nǹkan báyìí ọ̀ràn yẹn ní ẹṣẹ́lẹ̀ ẹṣẹ́lẹ̀ yìí gbangba ata kò ní ṣe àìtijú nìyẹn àìlójútì ni wàlhàyà kí ẹjẹni tí máa tijú ṣùgbọ́n minal iman lára àwọn branches imani ọba sọpá ń tijú kò ń ṣe wípé à ń tijú àwọn èèyàn kára àwọn èèyàn ká máa ṣe nọ́nú ọkàn kára ń tijú yíò kọ́ ní pé ní ẹ̀sìn Islam ìtìjú tá ń sọ òun ní pé ń tí ọlọ́run ọbọ òfẹ́ kájínẹ̀sì àkíní tí ń bá ṣe ọlọ́run àbínú sí mi àkíní tí ń bá ṣe ọlọ́run àbínú sí mi ìtìjú yẹn tó ń tijú ọlọ́run ọba lórí ìtìjú ṣùgbọ́n ẹni tí ò tijú ọlọ́wọ́ bá tó lóun tijú àwọn èèyàn kọ́ yìí ẹlòmí tọ́lọ́wọ́ ní kó mọ̀ ṣe yóò ṣe nǹkan ẹ̀ ṣùgbọ́n nǹkan tí àṣà àdílé wọn ní kó mọ̀ ṣe yóò òun ò ní takò nǹkan ẹ̀ torí pé tó máa ṣe àwọn nǹkan ẹ̀ náà àwọn bàbá máa bínú àwọn o wá ní kíkí tó bá ṣe àwọn àgbààgbà ìdílé òbínú so àwọn nǹkan wọ̀nyí nǹkan tó ṣe wípé ó pàtàkì ni so àwọn àfẹ́sùn wọ́n ní àwọn murji'atul fuqaha lára àwọn àdánwò tó báwọn èèyàn látara definition wọn fún imani kò ní wípé àwọn kan wọ́n dẹni tó ṣe wípé ọ̀rọ̀ ẹ̀sìn kò jọ wọ́n lójúmọ́ látara tí àwọn murji'atul fuqaha sọ murji'atul fuqaha wọ́n gbà pé ẹni tí ó kírun ẹni tí ó gbàwẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò jìyà rọrùn yẹn làwọn kan yẹn ṣùgbọ́n ṣé nǹkan tá a lè sọ pé mùmìnì lẹ́yìn àti tí ò bá tó ẹ pé ẹni kò kírun nísìn àsìkò tó gbé kò kírun á ní mùmìnì ni wọ́n nínú ìyẹn lè mọ́ kírun ó lè mọ́ gbàwẹ̀ gbogbo àwọn iṣẹ́ oríkèéríkèé ara ẹ̀dẹ́ yóò bá ṣe é sì lè jẹ́ mùmìnì lókùngbà tó bá ti gbanú ọkàn rẹ̀ tó lè sọ jáde lẹ́nu ó sì lè jẹ́ mú mi jù yóò kàn jìyà pé kò ṣàwọn nǹkan ẹ̀ ṣùgbọ́n nínú Islam al-imanu qawlun wa amalu ní tí ó rinlẹ̀ nínú al-Qur'an àti sunan ó ní pé ta bá sọ̀rọ̀ nípa iman ó involve ọ̀rọ̀ ẹnu ó involve ọ̀rọ̀ ọkàn ó involve àwọn oríkèéríkèé ara wa dana dàdàlúwa Muhammad sallallahu alaihi wasallam sọ pé bí seventy something ni bi sixty something ni so ó kó sínú àwọn iṣẹ́ tá ń ṣe èrò tá ń kí àwẹ̀ tá ń gbà zakata ń yọ gbogbo ara imani náà ni ara imani ni kárí tó lè ṣàwùyàn sùkà ká mú kúrò lójú ọ̀nà ara imani ni kama ti sọ àṣe dáadáa fẹ́bí ṣe dáadáa sóbí ṣe dáadáa sáládùúgbò gbogbo alẹ́ ara imani ni tó ṣe pé a lè gbádànù yọ kúrò ṣùgbọ́n èyí tó tóbi nínú gbogbo àwọn nǹkan wọ̀nyí ní kí n sọ gbólóhùn la ilaha illallah kó lè ṣiṣẹ́ tọ̀ eléyìí ló tóbi jù òun la gbọdọ̀ ṣiṣẹ́ tọ̀ jù lọ bó tẹ̀ yẹ kí o gba àwọn nǹkan yòókù mo rí nǹkan tó lè ṣàrùn eléṣe lórí ọ̀rọ̀ mo mú kúrò mo dẹbi kọ́ mo ṣe dáadáa fáwọn èèyàn aládùúgbò mọ̀lẹ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn nǹkan yìí ara ẹ̀ máa nìyí ṣùgbọ́n kò sí mọ́ ṣe lè tóbi tó wọn tóbi tó la ilaha illallah sọtẹ́lẹ̀ mi wà rẹ̀ tiẹ̀ ń pè à ẹ̀ mùsùlùmí gidi wá ní ní oúnjẹ mùsùlùmí ẹni tí ó pé kò ń ṣe mùsùlùmí kò ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kò pé nǹkan mi kò kúnra fún nǹkan mi ṣùgbọ́n torí pé kí ni ó ní àwọn ìwà tí ò dáa ní ìtorí ṣe bí a ṣe aládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí ẹni ó já kúrò mùsùlùmí ṣèjì ọ̀tọ̀ òun tọ́rọ̀ kò ń ṣe dáadáa sí aládùúgbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun jẹ́ pé kí ni ara ìmánì náà ni ṣùgbọ́n òun ló tún bo ẹbọ ló ń wó orogún pẹ̀lú ọlọ́run ló ń ṣèpèsè ló ń pè nǹkan ní lẹ́yìn ọlọ́run anábọ̀ muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ká mọ̀ pé fún abdulluha èyí tó dáa jù ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ó náà ní kó la ilaha illallah so wa min usuli ahli sunnati wal jama'a ètí àwọn onísúnnà tán dórí lórí annadina wal iman ipe ẹ̀sìn àti imani kaulun ọ̀rọ̀ wa amalu bákan náà iṣẹ́ yìí ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ẹnu qawlul qalb ọ̀rọ̀ kan wal lisan ọ̀rọ̀ ẹnu wa amalul qalb iṣẹ́ ọkàn bí ìbára lọ́lọ́run bákan náà iṣẹ́ ọkàn bí ìbẹ̀rù ọlọ́run iṣẹ́ ọkàn bí ìyọnu sí ọlọ́run iṣẹ́ ọkàn gbóníranran bí ìmọ̀ ọkàn nù tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn kata mọ̀ sí àmàlù kòló ara ìmánì èyà bára lọ́lọ́ èyà yọnu sí ọlọ́wọ́ bá bákan náà èyà ń ro kanú tó ń bẹ lọ́dọ̀ ọlọ́wọ́ bá èyà ń páyọ̀ ọlọ́wọ́ ara iṣẹ́ ọkàn ni wọ́n lè àwọn iṣẹ́ ahọ́n bí ká máa sọ gbólóhùn subhanallah alhamdulillah allahu akbar la hawla wala quwwata illa billah àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá à ń sọ yìí àwọn àdìkìrì tá à ń fẹ́ mú wá ṣe ara ìmánì ni wal jawarihi àti gbogbo àwọn oríkèéríkèé ara wa ìrun tá à ń kí ara ìmánì ni bá a ṣe ń rúkú bá a ṣe sùjúdù tá à ń dìde ara ìmánì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí iṣẹ́ oríkèéríkèé ara iṣẹ́ ọkàn bíi al-ikhlas sincerity kó ṣe pé ní à ń ṣe à ń ṣe nítorí tọ́lọ́run ni òun kírun ṣó ń kírun nítorí owó ni àbó ń kírun nítorí tọ́lọ́run òun ṣe tọrẹ àánú fáwọn èèyàn ṣó ń ṣe nítorí tọ́lọ́run ni àbó ń ṣe nítorí ti torí ayé òun ṣe wá àti fáwọn èèyàn ṣó ń ṣe nítorí tọ́lọ́run ni àbó ń ṣe nítorí pé wọ́n ń kan lọ́dọ̀ àwọn èèyàn a ṣe nǹkan torí tọ́lọ́run àwọn iṣẹ́ ìjọsìn agbọ́dọ̀ ṣe nítorí tọ́lọ́run iṣẹ́ ọkàn ni àwọn iṣẹ́ oríkèéríkèé ara tá ń ṣe ara imani ni gbogbo àwọn nǹkan wọ̀nyí so àwọn nǹkan wọ̀nyí ìkan tó pàtàkì ni wa anna al-imana yazidu bit-ta'ati wa yanqusu bil-ma'siyah imani tá ń sọ yìí ẹ̀sìn tá ń sọ yìí yazidu bit-ta'a tí a bá ti ń tẹ̀lé aṣọ ọlọ́mọba ni imani rẹ̀ ṣe kí ni ó ń lékún wa bil-ma'siyah tí a bá ti ń ṣe tọ́lọ́wọ́ bá ń kéèyàn má ṣe imani ẹ̀ drop ń drop ẹlòmíì yóò máa ṣe tí ọlọ́run ọba ní kó ṣe títí títí tí yéé dé ipò tó ga jùlọ ẹlòmíì dẹ̀ ní àwọn nǹkan tọ́lọ́ ọba ní ká máa ṣe inú ẹ̀ ló ti máa lúwẹ̀ẹ́ ìmọ̀ ni ó máa drop yóò drop yóò drop débi pé ẹlòmíì ìbò jáde kúrò ní Islam ọba kò ṣe wa mi eléyìí kẹ́bi rẹ lóbi tó ṣe pé ó ti dúró déédéé tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn dáadáa àwọn kan dáadáa ó kírun nínú mọ́ṣáláṣí jẹ̀mọ́ wákàtí máa ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn tó kàn ṣẹlẹ̀ sí ẹ̀kàrí yóò kàn mọ́ dúrọ́pù ni yóò bá dẹ́n tó ṣe yí pé ó kàn ta gbogbo ẹ̀ ń pa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yóò bá tún lọ bá wọn ṣe bọ́ yóò pe nǹkan mi lẹ́yìn ọlọ́run yóò gbọ́rọ̀ fún nǹkan mi lẹ́yìn yóò kàn jáde kúrò mùsùlùmí ni. so imani àmọ́ reduce reduce ń gbà mí débi pé kí ni yóò kù kékeré ẹlòmíì dẹ̀ ní imani rẹ̀ ó reduce reduce débi pé kò ní kù kankan mọ́ yóò padà ṣe nǹkan kan tí ó gbé kúrò mùsùlùmí. báwo wá àwọn tó ṣe wípé wọ́n ń fi ànábì Muhammad sallallahu alaihi wasallam ṣe yẹ̀yẹ́ àbáwọn tán ń fi ọlọ́wọ́n bá ṣe àbáwọn tán ń fi òfin ọlọ́wọ́n bá ṣe yẹ̀yẹ́ àwọn nǹkan ọ̀yẹ́ àwọn nǹkan tó yẹ ká dé dáadáa yín ẹlòmíà ní àfa gbogbo tẹ̀sán ẹ ní tẹ̀lé gbà lọ́wọ́ yín rárá wọ́n sọ̀rọ̀ àfa ọ̀rọ̀ ọba ni ọlọ́wọ́n ọba sọ̀rọ̀ ní Al-Qur'an olóòlè gbà ọ̀rọ̀ táwọn ló gbà ẹni tó ń takò ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba tẹ́ka fún látinú Al-Qur'an ìró yẹ bẹ́ẹ̀ nǹkan yìí yóò gbé kúrò ní islam ó lè ṣe àwọn iṣẹ́ mi tó tóbi ṣùgbọ́n ilé yìí tó ṣe lásán naqid min nawaqid islam ọ̀ naqid min nawaqid iman yóò já kúrò ní islam ni káwọn tọ́lọ́ wọn bá sọ fún àwọn ẹni oní láta àtẹ̀rẹ̀rù ẹ má wulẹ̀ mú excuse kankan ẹ má ṣàròyé wọ́n kàfàr tún ba'da ìmánì ẹ ti di kèfèrí lẹ́yìn ìmánì yìí ó ẹ ti di kèfèrí kí lẹ́ni tó ń sọ wọ́n fi ànábì àtàwọn sàábí ṣe yẹ̀yẹ́ tó jẹ́ pé a gbọ́dọ̀ mú nǹkan ẹ̀sìn ká máa fi ṣe yẹ̀yẹ́ a gbọ́dọ̀ máa bú ọlọ́run a gbọ́dọ̀ máa bú àwọn sàábé máa bú àwọn máa bú àwọn ànábì ọlọ́run ọba máa bú ànábì Muhammad sallallahu alaihi wa sallam gbogbo àwọn kan wáyé àwọn nǹkan máa gbé kúrò mùsùlámù ni so imani ẹlòmíì yóò reduce reduce yóò padà jáde kúrò mùsùlámù ẹlòmí dẹ̀ ní kò ní jáde kúrò ní Islam ṣùgbọ́n yóò wà ń dẹ̀mdẹ̀lẹ̀ pátápátá sọ àwọn iṣẹ́ ẹ̀ṣẹ̀ ìmọ̀ affect ìmánìyàn ìmọ̀ reduce ẹ̀ bẹ́ẹ̀ ni àwọn iṣẹ́ tẹ̀lé àṣẹ ọlọ́mọ ọba ìmọ̀ increase ìmánìyàn ni sọdọ̀ jẹ́ pé ọlọ́ọba subhanahu wa ta'ala a máa ṣe wá lójú ọ̀yìn ipe kásáré tètè lọ síbi nǹkan tá a fi máa increase ìmánìyàn wa lára rẹ̀ ní ká máa jùkú pẹ̀lú àwọn ẹni rí má àwọn èèyàn burúkú lọ́rẹ̀ wọ́n tó péré ní mùsùlùmí tó ṣe pé àwọn ọlọ́tí ló ń bá ní káàkiri àìní mu tí rẹ̀ nǹkan tó wọ́n ni ìwọ́n tó ṣe pé ó péré ní mùsùlùmí tó ṣe pé àwọn onízìnà ló ń bá ní káàkiri àìní ṣe zìnà rẹ̀ ní tó ṣe òròyìn torí pé alimarku aladini khalili anamsọ lásàlá ní èèyàn tẹ bá fẹ́ mẹ̀ẹ̀sìn rẹ̀ ẹwà àwọn tó ń bá rìn ẹni tó mú ní ọ̀rẹ́ ayò ibi tẹ́ ti gẹ́tì ẹ̀sìn àyànlò àdúkú mọ́ni ọkọ̀ àlè ẹni wá fẹ́ mú yàn lọ́rẹ́ wẹ́n tí wàá mú lọ́rẹ́ ẹni tó fẹ́ mú lọ́rẹ́ wò ó ṣẹ́ni tí ó kó bá ẹni tí ó kó bá yẹ tí ó kó bá kìyàmọ̀ rẹ àbẹ̀yìn tó ṣe pé kí ni yóò tún ayé rẹ àtàlùkìyàmọ̀ rẹ ṣe tẹ́ ẹ dórí ìyàwó tẹ́yìn ó fẹ́ tẹ́ ẹ dórí ọkọ tẹ́yìn ó ní ànábì Muhammad sallallahu alaihi wa sallam ó ní idha ja'akum man tardawna dinahu wa khulquhu tẹ́bá rí èèyàn tó ṣe pé ẹ̀sìn rẹ̀ ó jẹ́sì tó dá ìwà rẹ̀ dá fazawwijuhu ẹfọmọ yìí fún lam taf'alu takun fitnatun wa fasadun 'aridun fil ard tẹ́bá lẹ̀ ní fi ọmọ yìí fún yẹn dáadáa èèyàn tẹ́sìn rẹ̀ gbádùn tíwà rẹ̀ gbádùn àkóbá ni o àkóbá ló jẹ́ fún ọmọ yìí sọlọ jẹ́ pé àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì púpọ̀ lànà Muhammad sallallahu alaihi encourage èèyàn tí ó fẹ́yàwó fẹ́ obìnrin tó ṣe rí pé imra'atun salihah ìyàwó dáadáa tó ṣe pé tu'inuhu ala amril akhirah tí ó máa ràn lọ́wọ́ lórí alkiyama rẹ̀ lórí àtibọ̀tán rẹ̀ kò ṣe obìnrin jẹ́pẹ́ yóò pẹ̀tẹ́ gbogbo tó jẹ́ tó jẹ́ tó múmú láyà àti tiẹ̀ kò ju ọ̀rọ̀ ayé lọ ọ̀rọ̀ ayé náà ni ọ̀rọ̀ ayé ni ẹlòmíì dúró dédé tẹ́lẹ̀tẹ́lẹ̀ látara obìnrin ló ti kàgbákò obìnrin tó ṣe pé yóò mọ̀ pé lọ sí ayé ni bó bá sọ̀rọ̀ ẹ̀sìn fún gbogbo yẹn lẹ̀ so ní àsìkò tá a wà ń sìn ẹni tó dúró tí tó mẹ́nu alukur'an bó ṣe wà nú alukur'an tó kílẹ̀ ẹlòmíà rí ní alákatakítì ni làwọn ilé mú ẹ̀sìn le jù èwo wá ní ń kámẹ́sìn le òun náà ní kí n kálukú ṣe ẹ̀sìn bó ṣe wù ú ṣé mo ṣe àti gbà pọ́n náà máa ń bẹ mo lè gbà pọ́n náà máa ń bẹ mo sọ jáde ẹ náà ti tó kò tó torí wípé ọlọ́run bá subhanahu wa ta'ala ó ṣàlàyé àwọn nǹkan tó fẹ́ tó fẹ́ ká ṣe ká sọ ká di ọkàn tó fẹ́ ká ṣe níṣẹ́ gbogbo àwọn nǹkan ìlú sọ ṣọ́lá àádọ́mí bàbẹ́lá subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wa rẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi ajma'in subhanaka la umma bihamdik

a méjèèjì ò takora wọn ẹni tó ṣe wípé wọ́n fẹ́ pa wọ́n tí ò bá sọ gbọ́dọ̀ kẹfìrí àbí tí ò bá ṣe nǹkan tó jẹ́ nǹkan kẹfìrí àwọn apá tó ṣe pé nǹkan yẹn kílẹ̀ bí àwọn náà ìbọn sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá sọ gbólóhùn yẹn irú èèyàn bẹ́ẹ̀ kò lẹ́ṣẹ̀ wájú ọlọ́run ọba torí pé kìíní ẹ̀ òdìmú ọkàn rẹ̀ tè sọ ṣùgbọ́n kò ń ṣe ẹni tó ṣe wípé ó ń wá ipò agbára ó ń wá political power ẹni tó wá political power àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wá sáta bẹ́ẹ̀ lé kò bá mu lọ́lọ́mọ subhanahu wa ta'ala sọ pé man káfara min ba'di imanihi illa man ukriya wa qalbuhu mutma'innu bil iman walakin man sharaha bil kufri sadran fa'in ghadab min Allah wa lahu adhabun adhim lọ́lọ́mọ subhanahu wa ta'ala ní ẹni tó bá ṣe kèfèrí yàtọ̀ sẹ́ni tó ṣe wípé wọ́n jẹ nípa láti ṣe tó ṣe wípé ọkàn tiẹ̀ lè kún fún ìmánì so ìwé yẹn bẹ́ẹ̀ ìyá oní ẹlẹ́tẹ̀ eléro yóò máa bẹ fún ìwé yẹn bẹ́ẹ̀ ọlọ́run wa ní dhalika bi anna mustahabbu al-hayata ad-dunya ala al-akhirah kí ló fà á òun ni pé wọ́n gbọ́lá fún ayé lórí àkìyàmù wọ́n gbọ́lá fún ayé lórí àkìyàmù ṣùgbọ́n tó ṣe pé wọ́n fẹ́ pa wọ́n ní kó sọ gbólóhùn fèfè yìí ọkàn rẹ̀ ò dẹ̀ dé rẹ̀ irú èèyàn bẹ́ẹ̀ kìí ṣe ọ̀tọ̀ ni ṣùgbọ́n ẹni tó bá wò pé káwọn àwọn nǹkan kó wọn oníṣọ gbólóhùn yẹn bá láìfi onírú kéèsì ẹni tí wọ́n ní kó ọ́fà nǹkan kódà kó ṣe nǹkan kékeré lówó ní ọ̀fà ẹ̀rí jù so ó tún fẹ́ kápá àwọn kóhun sọ gbólóhùn yẹn lọ so lẹ́bù ìmánì ní méjèèjì lẹ́bù ìmánì kan ni pé á ẹni tó wà at one point ní tó ṣe mọ́ bẹ́ẹ̀ pa kókó sọ gbólóhùn kẹfìrí ẹ̀sìn ló lè sọ lẹ́bù ìmánì kan yẹn lẹ́bù ìmánì kejì owó ni pé mi ní sọ ẹ̀pá mi tẹ́ wà so lẹ́bù ìmánì kan nìyẹn náà so unlike ẹnì kejì rẹ̀ òun torí ayé òun ó ti di aláìsíkí ni ẹ̀ tó ṣe kó jáde ṣe lé òun ni òun ni ẹnì kejì tó ṣe bá ní sọ̀lá àṣálá gẹ́gẹ́ bí Salman Farisi ṣe sọ ìpè owó náà torí ẹ̀ torí ẹlòmíì gan wọn àti ìtìrẹsì e torí pé ń wọ owó torí pé ń wá ipò ó ṣe tán àti lọ ṣẹbọ pẹ̀lú ọlọ́mọba irú kéèsì irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni kéèsì ọkùnrin ẹlẹ́ẹ̀kejì so kò jẹ́ bó ṣe jẹ́ Allahu a'lam subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk